àjọ àwọn ìjọ aláwọ̀ dúdú oaic ẹ̀ka obìnrin àti ọmọdé ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn tí àpapọ̀ onígbàgbọ́ ti nàìjíríà kan ṣe àfihàn ayẹyẹ ọdún kọkànlá àti ìdánilọ́lá àmì ẹ̀yẹ àkọ́rí fífò kọjá ìjì àjọ̀dún bẹ̀rẹ̀ láti ọjọ́rú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a wà yìí ní aago mẹ́sàn-án àárọ̀ lójoojúmọ́ nínú ìjọ mímọ́ ti kristi láti ọ̀run wá àgùnlóye parish àkúrẹ́ ní ìpínlẹ̀ ondo ẹni ọ̀wọ̀ jùlọ bàbá aládùúrà alàgbà dókítà israel akíndéwò fca phd ààrẹ oaic ilẹ̀ nàìjíríà ẹni ọ̀wọ̀ àpọ́sítélì àgbàjẹ́ adéàga jp dídè alága oic ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn wòlíì obìnrin adétutù mary ògúnníyì jp alága obìnrin oic ẹ̀ka àwọn obìnrin àti ọmọdé ti gúúsù ìwọ̀ oòrùn àpọ́sítélì wòlíì obìnrin elizabeth bọ́sẹ̀dé alábí akọ̀wé àgbà oic ẹ̀ka àwọn obìnrin àti ọmọdé ti gúúsù ìwọ̀ oòrùn ìyá ní sítẹ́lì pàtàkì wòlíì adéyẹmí gloria alága obìnrin oic ìpínlẹ̀ ondo oníwàásù ọjọ́ náà ìyá ní sítẹ́lì àgbà fagorọ́lá yẹmísí àti àwọn ìránṣẹ́ ọlọ́run pàtàkì yóò wà níbẹ̀ jésù